a rí pé àsìkò oòrùn àlátàrí a rí pé ìṣẹ́jú díẹ̀ náà olókù tí asírí ó fi tó ìdí nìyẹn yóò fi já sí pé ọ̀rọ̀ tá bá bára wa sọ ní jòkó yìí kò ní jọ́rọ̀ kan tí ó pọ̀ rányínrányín èyí tó pọ̀ lọ́rọ̀ àwọn àlùfáà wa wọ́n ti bá wa sọ dáadáa àmẹ́nu gbólóhùn tí a fẹ́ wí pẹ̀lú ra wa pàtàkì jùlọ nírú ìjòkó tó ti ẹ̀kọ́ àwọn ìyá wa dáadáa sínú báyìí tó sì kó àwọn bàbá wa náà sínú ìkẹyọ kan tábàrà wa sọ náà ní pé ẹdákùnjọ máa ẹjá lọ èyí fọ̀rọ̀ wa mọ́ ọlọ́run tábọ̀rọ̀ wa mọ́ta ní ọlọ́run gbogbo wa náà là ń wórí rí ayé ọ̀gọ̀rọ̀ wa ẹni ó fẹ́ kọ́lé ńbẹ́nu wa ẹni ó fẹ́ gun mọ́tò ńbẹ́nu wa ẹni ó fẹ́ pé tó ń bá dé àwùjọ kan kọ́mọ̀ pé èèyàn dé gbogbo wa náà kálukú wa bá àtijọ́ rí gbogbo kan lọ́wọ́ àfi pẹ̀lú àrígbọ́nà ọba jogún fún ojogun ọmọ fún ọmọ ìyá wa àti jẹ́ ọ̀ṣíd ọmọ tọ́lọ́wọ́ ọba jogún fún àfá yìí lè ní gbogbo èèyàn ní wọ́n o àwẹ́jẹ̀ máa ó dámi ló gbẹ̀yìn bàbá wa àtẹ̀yìn ìyá wa tí ń bá béèrè pé ǹjẹ́ gbogbo ẹni tí ń wọ́ ọmọ ní mọ́ rí ẹ̀dàkùn kí ní ó jésì wa gbogbo ẹni tí ń wọ́ akọ́ ní rí àádégbò míì ara àwọn ẹlòmíì onílé ni wọ́n ọlọ́nà ni wọ́n ká lówó ni owó ń bẹ ká nílé ni ilé ń bẹ tábá tún wọnú yàrá tí wọ́n ń gbé gan yàrá tó dáa ni kódà bí wọ́n bá wo bẹ́ẹ̀dì tọ́kọ àtìyàwó mi ìjọ ń lò sì mọ sùn tí wọ́n bá bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ àmórí bẹ́ẹ̀dì yí wọ́n sì sunrun ọmọ ń sunrun ọmọ kán máa sùn lójoojúmọ́ lójoojúmọ́ wà láì kò sì ní doyún tó ni ebi àti yóò wá ara àwọn ọmọ onídánfó tó bá ti pariwo ṣàpó gìdò lọ́dọ̀ wáyà yìí tó ti pariwo kó dúó kó dúó lásìkò dúó gìdó gìdó yóò pariwo látàárọ̀ fá yóò wá dọ̀wọ́ aago mẹ́wàá alẹ́ kọ̀ǹdọ́kítọ̀ yóò sì kí ọmọ ọlọ́mọ tó kiri pure water àbí ìsí ń ta ń domi àbí ìsí ń ta kiri kan ẹ̀yìn dánfó náà tí wá di ìwọ lọ lóyún oyún ẹ̀yìn dánfó kọ́ láti ṣe ní la ilaha àwọn tó ń se lẹ́yìn dánfó ń àwọn ẹni ń se lórí bẹ́ẹ̀dì tó lálàáfíà dáadáa ní dára ìdí àti ń fọ̀rọ̀ láti fi mọ ọlọ́run ọ̀rọ̀ gbogbo wa pátá ẹjá lọ́rẹ́ kò sí kí ní kẹta bá wálé ayé tọ́lọ wá lè bàá àbí tọ́lọ ń bá ní pé kọwọ̀wọ́ bá tó ká mọ́ sa erékeré mọ́ erékeré wá ti pọ̀ jù láyé lè ní àwọn bàbá eré ń sá àwọn ìyá eré ń sá àwọn ọmọ ọmọ là ń yìí ẹwà ara bímọ bímọ lé bímọ bímọ lókù táà ń tọ́ àwọn tọ́ mọ́mọ́ àwọn adájọ́ ẹ̀tàwà tààjọ́ ń gbógi jọ dáa ń gbé news site yìí àtàgò mẹ́rin òru lẹ́lùmí ìfín jáde ago mẹ́rin àbò òru la ilaha illallah ìjọ rìn àjò kan gbé mi tó di kátà jáde lóru ta dé kòrò dúkàrí ìjìlábá bá èrò bá kan èrò rẹ̀ ẹ̀yìn òsúnlé ní ẹ̀yẹ̀ kan wá ní àìjẹba ti mẹ́rin súnlé wọ́n bí ẹ̀yìn náà ilé jáde báyìí ó jáwá ní àwílé yóò jáwá ojoojúmọ́ bá ti mọ́ jáde nù kí náà wá lọ ilẹ̀ ayé ìyàwó wá lè tí é díẹ̀ kó kàn bí wẹ̀ fáwọn ọmọ láàárọ̀ ká tó lágbó méjì àbọ̀ òun náà ti lọ àtọkọ àti ìyàwó kan tó dé èyí tó wọ̀nyí lágó mẹ́wàá alẹ́ èyí tó wọ̀nyí lágó méjì lálẹ́ kí ní ìgbésí ayé àwọn ọmọ láàrin méjèèjì yìí kò yé wọn mọ́ ohun ẹ̀yìn wà nìjẹba ti tún síùdé ẹ̀lọ sọ́dọ̀ ìyá kìíní kan ìbẹ̀ni ẹlọ́dún sí o tó e ọmọ tó ṣe pé àdámọ́tọ́lọ̀ ń dámọ́ mà nábì àdámọ́ ni pé kèsọ́ ọmọ tí ma ń fẹ́ ya dáadáa tẹ́mà wọn tí ò nígbà àwọn òbí rẹ̀ ní ohun àwọn òbí tán bí àwọn òbí náà nígbà kọ́ mọ́ kí ó wá ọmọ ọwọ́ ma mọ́ mọ́ ń gbé ọwọ́ tí mọ́ ń sábà kù díẹ̀ káàtóró ìdí nìyẹn gbogbo wa ẹ ká lọ wa mọ́ ọlọ́run ẹ

níjọ́ ta kọ́kọ́ fẹ́ ṣe first election fún president muhammadu buhari hafizahullah ṣe pé gbọ́nà kan bẹ̀ẹ̀tán gbé sí wa lẹ́nu ńgbà náà ńgbà tán campaign ṣe buhari ẹ̀hẹ́ gbọ́nà lájọ́mọ̀ ṣe gbọ́nà lájọ́mọ̀ wí ńgbà náà ìgbà wá padà bèèrè lọ́wọ́ àwọn tán lédè ń pé kí ni túmọ̀ ṣe buhari ṣe bàbá wọ́n ní túmọ̀ rẹ̀ ni pé òun nìkan ló lè ṣe òṣèlú mi àti kó wà ẹ̀dàkùtà ló lè ṣe tọ́ ìgbà wá ní Buhari nìkan ló lè sí ọ̀rọ̀ sí lọ́rẹ́ mọ́ ṣe kárí tawárọ́ jùjú ẹ̀ nìsí kódà ìmí ti ráwọn èèyàn tí ń pariwo pé kí Jonathan gan máa padà bọ̀ wá gan-an tí ó wá dáa àti Jonathan ní Jonathan ní gbogbo nǹkan ti ẹ̀jẹ́ àmọ́jẹ́rẹ́ kọrùn anẹ́gbà Muhammad pariwo pé zamani bú ni èyí tí ó wà lẹ́yìn rẹ̀ lọ ìbúra sí ìyàrí mi 2023 wọ́n tún polówó ẹlòmí fún wa wọ́n lè mọ́ lò ṣe mọ́ tó wọ́n mọ́ yí padà ní wọ́n lò nǹkan mí láti fi polówó ẹni náà èmi àti ọlọ́ni káwọ mọ́ o ẹ jẹ́ ká dá lámọ̀rí ìtẹ̀láṣẹ ọlọ́run ẹ jẹ́ á dá padà sí ìgbésí ayé wa awòta wà náàbí ọlọ́run tí wọ́n ti lọ wọ́n ti bára wọn ní condition tó critical júntà lópa wà nàìjíríà yìí lọ wà láyọ́lọ́sì kó wọn lọ lágá pẹ̀lú kíní wọ́n pẹ̀lú ẹwòtá anẹ́gbà Ibrahim alayhi salatu wassalam injú ó ṣe wá àti fáwọn bàbá rẹ̀ pé ẹgbọ́ bọ́ ṣàmọ́tàn gbọ́ ó bọ́ sí di ó náà ó gbogbo ẹ̀ ọ̀rọ̀ di ń bá jẹ́ báyìí wọ́n lọ ṣe olóṣàwọn kéèkéèké rẹ̀ ara ẹbí bí ẹrù tẹ̀lé sọ̀rọ̀ àwọn sọ pé wọ́n náà sì mọ̀ pàwọn tí ní yóò lè sọ̀rọ̀ inú wa bí wọ́n jọ náà ẹ kí láti fún ẹja apá ẹja dáná sún ọba dáná ibi àlọ́nù wọ́n dáná iná náà ga débi pé wọ́n lè súnná mọ́ ìmọ́ wọ́n lè súnmọ́ bí wà iná nì ní jìnà jìnà bó ṣe jìnà sí wọn tó iná yẹn Ibrahim alayhi salatu wasalam wọ́n wá fi lákàlàkà wọ́n fi lákàlàkà wọ́n fi lákàlàkà wọ́n bá jù láti jìnàjìnà wọ́n jù síbi náà yìí jẹ́mẹ́ ìdákun condition wo ló critical jù yóò tẹ́gbẹ́ má bá ti jùyàn kò sí control mọ́ ibi ó jùyàn lọ ní kíní o lè yóò máa lọ so in lọ́nú náà rẹ̀ ó ti ń rí pé iná rẹ̀ tí ẹ bá ti wọnú náà ìbò nílọ alìkìyàwó kan o Ibrahim alayhi salatu wa salam gbóòlò lẹ́ẹ̀kan náà tó rí pé iná rẹ̀ kò sí nǹkan míì tó fi mẹ́nu o ló bá bẹ̀rẹ̀ gbólóhùn ìmọ̀ràn tí ọlọ́run bá wa subhanahu wa ta'ala lẹ́sẹ̀ kan náà ó sáré fọ́rọ̀ rẹ̀ anábì ibrahim lẹ́nu pọ́ fọ́rọ̀ ọ̀rọ̀ olóṣìgbà fọ́rọ̀ mọ́lọ́run ikẹ́ ìpẹ́ ọlọ́ hasbi allahu wa ni'mal wakil ah inú náà mọ́ wọ́lọ́ yíò àmọ́ ìrọ̀ ọlọ́run mi o ọ sì tó lẹ́ni téèyàn mọ́ ń gbára lé ìrọ̀ inú náà jù nísì yìí àmọ́ tó mi mo sì mọ̀ pọ́ tó lẹ́ni tá mọ́ ń gbára lé ẹ dákun ṣé èèyàn wá fara ti ọlọ́run ọlọ́run ò ní wòran ìbẹ̀rẹ̀ ọlọ́run ti wá ní àá mo tó lólùfara tì mo sì dá lẹ́ni téèyàn èmi ni wọ́n lọ farati èmi lọ ní mo dá lẹ́ni tí èyàn mọ́ ń gbára dé ọlọ́run ní lẹ́ẹ̀kan náà láti sánmà èmi ọlọ́run sì kéègbè kó yá kú ní baridan wa salaman ala Ibrahim iná iná ìṣẹ́jú mẹ́rin olókùn tí ó ti wọ́ bẹ̀ ọlọ́run láti náà látòkè àti pariwo iná ya

àwọn náà náà ni gbogbo àwọn tọ́jú Ibrahim sí náà rí àmọ́lọ ní ìwọ náà kọ́ máa ráwọ̀ náà ni wọ́n máa tutù díẹ̀ kẹrí gbólò máa tutù yẹn àṣẹ Ọlọ́run lágbára iná nílé máa tutù tí ó lè tún wá di yìnyín Ọlọ́run ni wá gbọ́ tutù tí mo tún fẹ́ tutù tó tún gbọ́dọ̀ ní regulation ni ẹ gbọ́dọ̀ moderate ni olùwà ní kí wú ní bárda tutù lóòótọ́ o àmọ́ Ibrahim tutù méjì ló kìí tútù tó jù gan tútù tí ó ma jẹ́ àlàáfíà fún anábí Ibrahim wa ń bẹnu ná ó wá dàbí ẹni tí ń bẹnu ac tẹ́wọ̀n pé air condition ni tútù rẹ ma ń ní tó máa moderate ó sì ó wà nínú ná inú ná ni o àmọ́ kìí sì ní fìlì òun wá fìlì tútù àwọn dáwà jù síná iná sì ń ra wọn lára ń ta àwọn pé hàn yóò jóná ráúráú ni yóò dẹ̀rú yóò ṣe gbá wọ́n ti wá lérí wọ́n ti léka wọ́n ti ṣe gbogbo ẹ̀ kódà ìjọ́ kìíní wọ́n ti lè súnmọ́ bí náà wọ́n ṣe bí yóò ti jóná tí ó parí mọ́sẹ̀ ní àbá lẹ́ẹ̀kan náà nábí Ibrahim bá jáde sí lọ́mọ ẹ ta ni Ibrahim fọ̀rọ̀ rẹ̀ ta ló fi mọ̀ ẹjá lọ ní fọ̀rọ̀ ọlọ́wọ́ aláṣẹ́ táwọn ìlú rẹ̀ nígbà wọn gbọ́ ọlọ́wọ́ aníṣọ́ fún wọn pàá fìyà jẹ wọn òjèyàn ń wá sú ọjọ́ tọ́lọ lábíyà jẹun ìpé yúnúsà wá fẹ́ kí yá jẹun ló bá kú omi òlú ní tó náà nu ó kú ọ̀lọ́ ni àṣẹ mo ti ní ọ jáde ni àọlọ́gbà tí yà òjò rẹ̀ ti sú ni ọ ọmọ bí wọ́n gbà láwọn yóò lóòótọ́ bá tara wọn lọ pé ìyá sọ́kùnrin yìí wí òun ló dé yóò ẹ̀wù kí yà yóò tó jẹ wá ẹjẹ́ àlọ́ rèé bá pé ọlọ́run rẹ̀ ti ń júwe òun abẹ́ṣe kí ni àfẹ́gbà àwọn aráàlú rẹ̀ bá kóra wọn jọ ń gbà wọn dé bẹ́ẹ̀ àwọn dá àwọn bàbá nílé mọ́ òun ti lọ ẹ òun láàrí mọ́ ẹ mọ́ wọn gan àmọ́ ṣèbó lẹ́ni ó júwèé lẹ̀ fún wa ó ti júwèé ọlọ́run kalẹ̀ ẹ jẹ́ àmọ́ Yúnúsà tó rán sí wa àwọn orí o ọlọ́run àdìtọ̀ ilẹ̀ yúnúsà ní wà jẹ́ kí wọn náà mọ̀ pé tó ṣe kò tẹ́mi ọlọ́run náà lọ́rùn ọya ọbọ̀n lọ ní orí omi lọ sí gbà ńgbò lórí omi àwọn ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ irẹ́ ẹjá ìwọ́n gbé mi tí ẹ ẹwà àdánwò tó bá yúnúsù lọ yúnúsù dénú omi tálẹ́mọ̀ tó fọ̀rọ̀ rẹ̀ lọ tó fọ̀rọ̀ rẹ̀ mọ́ náà ní o lẹ́ẹ̀kan náà ní yúnúsà wá bára rẹ̀ ó náà wá rí pé ah mo ti wá ṣe irú eléyìí òkùnkùn odò òkùnkùn inú ẹja ẹwà ìwọ́nà tó wá fẹ́ já wọ́n ní eré ẹja ìwọ́n náà jórí rí ó pé èyí tó gbé mi oúnjẹ kọ́ o mo kàn fẹ́ tọ́jú ẹ̀ sí kí mo tọ́jú ẹ̀ sọ́dọ̀ tí kankan bá ilé rà ìwọ́n náà la ilaha illallah ẹja náà sì rọra gbé yúlúsà kò fẹ́ yín kò fẹ́ yín rà á kò lé ọ̀nà fún rẹ̀ mọ́ ó kàn lá ọ̀nà fún yúlúsà sì kó sínú tó ọlọ́run mo ìjẹ́ o

lalábìsà fi ìbátọ́nìyí ilá yóò yóò bá tó ọlọ́ni tí è bá ṣe pé yúnúsà ó fọ̀rọ̀ ara rẹ̀ mọ́ èmi ọlọ́run ni lalábìsà fi ìbátọ́nìyí ilá yóò yóò bá tó kò bá mọ́ bẹ nínú ẹja àyẹn díjọ́ gbèǹdà kìyàmọ̀ ni láìláha ìlọ́lá kò bá mọ́ bẹ nínú ẹja díjọ́ gbèǹdà kìyàmọ̀ ọlọ́lá àmọ́ ń gbọ́ ti wá mọ̀ wáyé ó yá ẹja mo ti lọ mo tọ́jú ẹ̀ lòtútù bá bẹ̀rẹ̀ ìtàn tó wá lọ wájú díẹ̀ kí la fẹ́ mú jàmọ́ ní pé ayé ẹja lọ ní fọ̀rọ̀ wa máa ẹ má kojú bọlé mọ́ ẹ̀yìn ìyá wa bí a ń lọ nu ẹlòmíà ní àràgbé ní àràgbé láyé àyè máa dúró lásán olódó ní ọ̀hún má dúró lásán ọ̀hún má ṣe kí ni má dúró lásán ọ̀hún àmọ́ta làá mọ́ dúró sí dálámọ́ dúó sí àwọn ìyá wa tọ́bá ládàrá jù ọgbọ̀ ìyá ládàrá jù gílẹ̀ gbójú olé ẹ̀ṣẹ́ bàbá àìgbọ́ máa náàbì àjú olé ká làgbójú olé nínú bárùn ní káṣe láìláha bàbá ìdí ọjà lásán nìyà ládàrá jù wà ọlọ́jà tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn yíò kàn ra ó kàn ẹ̀ẹ́ ó kàn tàkà ni àbá ìyá látàlá tó fún òfin ni ohun kò gbójúlé láìláì láàláwọ̀ wọ́n wé àà ó tàkà sí ni mo gbé ẹ̀rẹ́ tójú lásán wà wọ́n láàyè lẹ́yìn ìlàhà ìlàhù gbogbo ẹni bá dá ọlọ́ọ̀mọ̀ kájẹ́ dúó báyìí àjẹ́ ni o àjẹ́ táwọn ajíbó àwọn ibó yìí kankan tán fi hàn wáwò kájẹ́ ó dúó báyìí kó wá ní èmi àjẹ́ rèé àwádìí dọ́lọ́ọ̀mọ̀ á sọ

ọwá pàdé àfá táàfá ń ṣe jíṣà jíṣà dúà lọ́wọ́ ẹ àwọn àwọn àjẹwà kọjá ìwà àfá kú ọmọ ẹ̀wọ̀ àfá wa ní èmi ń sinà lọ́wọ́ àwọn àjẹ́ sì lè láyà wọ́n wá ń sọ bá àfá pé wó tàbá ilé padà dé ọlọ́gbó dìnà rẹ̀ pé inna lillahi wa inna ilayhi raji'un àyíbá máa sájẹ́ bá ń bẹ ládùúgbò yìí wọ́n lè wá sáláwọ̀ sáwọn yà yìí àwọn lè dé kán mọ̀ pé ọlọ́run ọba kọjá kí ni ó kọjá bẹ́ẹ̀ ìyìn ò gbọ́dọ̀ máa gbé bẹ̀rù wọn tẹ́mi tàlámọ̀ bẹ̀rù jọmọ́ Allah àwọn kìíní yìí ń bẹ lóòótọ́ wà ní pé kò sáàjẹ́ tó lè sàbúrú fún yàn a ní kò sólógùn tí mọ́n sàtíyàn a ní kò sósó tí mọ́n sàtíyàn kẹrí àmọ́ àtàjẹ́ àtósó àti lẹ́bọlógún agbára gbogbo wọn abẹ́ agbára ta ló wà kọ̀ntró agbára gbogbo wọn ọ̀dọ̀ ìjọba ń ní kó ṣe ní ó ẹjẹ́ mi àti ń lọ ní relationship pẹ̀lú ọlọ́run

olúwarí wa ìdá sa'alaka ìbáàdì ánì fa inni qarib ujibu da'wata da'i idha da'ani فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون قال وإذا سألك عبادي عني تاويرو مي بان بيري لوو ري النبي nípa ìmí قريب jẹ́ mọ̀ pé mi Ọlọ́hun súnmọ́ wọn pẹ́kípẹ́kí ujibu da'wata da'i idha da'ani mo máa ń jẹ́ pé ẹni tó bá pè mí gbà ó bá ti pè mí àmọ́ má jẹ́ mo bẹ̀ ni pé fáliyẹ́sẹ̀ jí búlí káwa náà dọ́lọ́n lóhùn ìdọ́lọ́n lóhùn yẹn ni pé àárín àwa àtọ́lọ́hùn kájẹ́ kó dáa ẹ má kojú bọ ilé níyẹ̀pẹ̀ ẹ má kojú bọ ilé aláwo ẹ má kojú bọ ilé aláàfà ilé tààlẹ́ ẹ má kojú bọ Allah ẹ̀yin náà pé ọlọ́run wà láì yóò dáyín lóhùn ọlọ́run gbọ́ Yorùbá ọlọ́run gbọ́ tápà ọlọ́run gbọ́ Haúsá kò sí èdè tí ò gbọ́ abẹ́lọ́ ọba subhanahu wa ta'ala ọlọ́mọ́sà tún imọ́ ní ti ohun ọjọ́ ti lọ àti kírun àlátàrí àkámọ́ bínú pé a lè lè sọ́jú bí tí adé ìlọ àlọ kírun káṣímọ́ bínú náà sí agbó dáfà dé òpẹ́ ti ń bọ̀ jìnà fúnra ìrò pé ni ní àjọ ni àárín gbogbo wa àtọ́lọ́run ọlọ́mọdá àjò dán ṣẹwárí tí ó wà yóò dán oníkáwà náà ká gbé tọ́lọ́run lérí ká gbé tọ́lọ́run sọ́kàn ká gbé tọ́lọ́run táyà wá sí tọ́lọ́run ẹ̀jẹ̀ àmọ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ àmọ́ gbọ́ tàbá wá ń gbọ́ ká mọ ronú sí tàbá ń ronú sí ká mọ mú lò oṣókan onílé ìrànjúmọ́ wa a ń tajà lọ́wọ́ wàláì à ní nídi ọṣẹ ìtajà gbogbo àwọn ọṣẹ ìtajà yìí ìbọ́lọ́wọ́ wá wórogún gbogbo ẹ̀ ẹ lọ́rin dá gbogbo ẹ̀ síbì kan ẹ fọ̀rọ̀ ìmọ̀ ọlọ́wọ̀lá ẹ má fọ̀rọ̀ ẹ̀mọ́ náà má ti gbọ́jà alẹ̀ ní tọ́lọ̀mbá ti ní yóò tà yóò ṣe kí ni yóò tà á àìmọye ẹni tó ṣògùn gbé kúdé kí ó padà pa wọ́n náà ikú yìí náà ní àìmọye àwa ní ká lọ rèé fọ̀rọ̀ wa kàbí mọ́ ọlọ́run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 wàhálà ìsọ́lá ẹlẹ́dà ẹlẹ́dà ẹlẹ́dà ẹlẹ́dà agbẹ́dà agbẹ́dà. ìbálẹ́jọ́ àbúrú fún wa ó sì jẹ́ kí a lè gbogbo àwọn.